إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدفع الله الله سبحانه وتعالى ترى صلاة ونبوى محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run bí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ní ṣí ọlọ́run ọba kò mọ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin aláàjẹ́ kan lórí àgbéyẹ̀wò Suratu Shu'ara. لتري آية 176 أعوذ بالله من الشيطان الرجيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الله واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن ظنك لمن الكاذبين فأسقط علينا كففا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعلمون فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم طلب الله سبحانه وتعالى قم بواسر من القرآن الكريم قم في طاء النبي وشعيب عليه الصلاة والسلام قم kọ́ wa lẹ́kọ̀ọ́ òfin kù wáta kíyèsí anábì ṣùwádìí ọlọ́run gbé dìde lẹ́yìn àsìkò àwọn ìjọ samudawa ìjọ samud ó ní ìjọ anábìwá sọ́ọ̀lẹ̀ alayhi salatu wa salam àwọn ìjọ tí ọlọ́run bá rán àwọn bí ṣùwáìtì ìjọ kan náà ni wọ́n ń ṣe méjì. bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bó o sì rán anábìwá ṣùwáìbù alayhi salatu wa salam ọlọ́run wọn sí àwọn ìjọ méjì ní àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò kan náà lọ́lọ́run bí anábì ṣùwáìbù dìde ó sì rán sí ìjọ kan ó ti ẹ̀dá sí pé àwọn ìjọ ni orúkọ méjì ni wọ́n jẹ́ ìròyìn méjì ni ń bẹ lára wọn eléyìí wọ́n fà á. kẹ́lẹ́mi mọ̀ rò bóyá ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àbí àsìkò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ méjì lọ́nà gbọ́nà lóṣù lọ́sùn dìde. àwọn náà ni à ń pè ní àṣùhábò rọ́ọ̀sì wọ́n tún máa pè wọ́n ní àṣùhábò àìkà àwọn aráàlú yìí bọ́lá wọn bá ṣe jẹlẹ̀ fún wọn tó kẹ́ wọn tó àwọn igi gbangba igi rapata igi ńláńlá tó gbé ọlọ́run fi yí wọn ká nínú ìlú wọn débi pé ní àsìkò wọ̀nyí ní bẹ́ẹ̀rù kódà lásìkò òjò gan wọ̀nyí ní àwọn náà lọ fi tọ́ba ń bẹ lábẹ́ ìlú tó jù bá ń rọ̀ ìwọ̀n bá lómi tí ó máa kán sí àlá. bẹ́ẹ̀ ni àwọn ìjọ Ṣùháìb aleyhisalatu wasalam wọ́n láǹfààní ọgbà oko àwọn ọgbà ibi ńláńláńlá òun náà ló yí wọn ká ọlọ́sùn kẹ́ wọn bísínẹ́sì ń lọ déédéé àwọn èèyàn ti gbogbo bí wá sí ìlú wọn láti wá rajà àwọn náà sì lè tí wọ́n dà fáwọn aráàta ẹ̀kọ́nọ́mì wọn ó ń dáadáa ṣùgbọ́n ìwà méjì kan níbẹ̀ lára wọn tọ́nà tó gbé ànábi wa ṣùháìbù alayhi salatu wa salam àdìgbò sí wọn ìmọ̀ ànábi ọlọ́run nǹkan méjì náà níṣẹ́ wọn. al-inzar wa takshir kí wọ́n sọ fáwọn èèyàn pé ènìyàn tẹ́ ṣe yọ lọ́wọ́ tó fẹ́ ìjìyà ń bẹ lórí rẹ̀ jìnnà sí. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin èèyàn eléyìí ni ẹ máa ṣe ntẹ́ ń ṣe wọn lọ́n fẹ́ eléyìí ẹ mú gbọ́n tẹ́ ń ṣe bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ ẹ̀sán bẹ lórí rẹ̀ èrè jẹ́ bẹ́ẹ̀ àtúbọ̀ kan tó dá bẹ fún yín lórí ẹ̀ nǹkan méjì náà ni àlìyìnzáàrú ọ̀tẹ̀fṣìl iṣẹ́ àwọn àmàbí ọlọ́run kò jù bá mọ̀ tọ́ àlìyìnzáàrú ìyẹn ní ìkìlọ̀ àti ìfúnni nírò òun nìkejì ìkìlọ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run lọ́lọ́run fi kókó ìkìlọ̀ wọn ó fi síbi àdáàwátú ilẹ̀ tọ́hìn àdáàwátú ánìṣẹ́rì wọn mọ sọ fáwọn èèyàn wọn ìbádatullah wahda wọn sin aláàlì kan ọlọ́run nìkan ṣoṣo òun náà nìkan wọ́n sìn. gbogbo àwọn ànábì ọlọ́run olórí tó tóbi jù tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn òun ni ká má sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run gbogbo wọn pátá ìgbà bẹ́ẹ̀ ni tọ́ àmọ́ nínú tí ó tún máa jẹ́ kókó ìkìlọ̀ lẹ́yìn eléyìí a máa yàtọ̀ nígbàgbọ́ sí àwùjọ oníkálukú wọn sí rárá wọn. njẹ́ o mọ̀ jẹ́ kókó ìlọ ẹlẹ́ẹ̀kejì fún ìjọ mìíràn ó lè mọ̀ sí lára àwọn ìjọ míì bẹ́ẹ̀ ni njẹ́ ó mọ̀ jẹ́ tàwọn sọ̀hún ó lè mọ̀ jẹ́ tàwọn tẹ́lẹ̀ àmọ́ ètò tó dára kọ̀ọ̀kọ́ ni gbogbo wọn pátá òun náà ni ọlọ́run ọba gbé eléyìí lé wọn lọ́wọ́ kí wọ́n máa fi ṣèkìlọ̀ fáwọn ènìyàn. ولقد بعثنا في كل أمة رسولا ọlọ́run ní gbogbo àsìkò lọ́wọ́ náà bá gbé àwọn ànábì òun dìde àwọn òbíṣẹ́ òun dìde gbogbo àwọn èèyàn tó wọ́n lọ́n sí ìran wọn sí ní nǹkan àkọ́kọ́ tí wọ́n sọ fáwọn èèyàn àní ibùdó lọ́ọ́ ẹ̀sìn Allah ìtumọ̀ rẹ̀ wàhídùú Allah fil ibadat ẹ fi ìjọsìn fọlọ́ nìkan ṣoṣo ní gbogbo ìjọsìn ní pátá wàdìtẹ́ lè bó sọ ọ̀gbọ̀n gbogbo tí àwọn èèyàn máa ń mú lọ́lọ́run tí wọ́n máa ń tẹ̀ láṣẹ rẹ̀ tí wọ́n máa ń tẹ̀lé tí wọ́n máa ń gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n máa ń pòfin rẹ̀ mọ́ léyìí tí ó mú wọn yapa sí òfin ọlọ́run àti ọlọ́run ìtẹ̀lé tọlọ́run ẹ jìnnà sí. eléyìí ni kókó àkọ́kọ́ tó náà fẹ́ràn gbogbo àwọn ànábì rẹ̀ aleyhi musalatu wasalam ẹlẹ́ẹ̀kejì ń bì ó wá lè jẹ́ nǹkan míì tí àwọn ìjọ mi tí wọ́n yapa wọ́n fi takùtọ̀ lọ́rùn a yàtọ̀ láàrin ara wọn sí ara wọn. olúwa wa ọlọ́run sọ fún wa náà Al-Qur'an Al-Karim. رغبا كذب أصحاب الأيكة المرسلين ولا ليريا أصحاب الأيكة ونجا شعيب كذب وقل يرى على المرسلين أمو تشي الله تكذيب ìpè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ tó bá dá sí pé èèyàn bá dúró fúnra rẹ̀ pé ní èmi ń tèmi o gbogbo sábà bí ọlọ́run yìí tó sọ o kò kẹ́mi o èèyàn náà ló nìkan ní bá wí o ẹ̀yin nìkan ìròyìn ló wà lórí o nìkan lẹ́tẹ̀lé o ń o ẹni sọ ń mi ìjàmá òun tọ̀hún náà ó pa ọlọ́run ní ni àmọ́ àwọn àwọn ọmọ yìí ní alẹ́ alẹ́ àmọ́ gbà tí ẹ bá ti wá ń rí wípé ìtànàgbé ọlọ́run tó ń sọ àtòun àtẹlòmíì náà ni kò kàn wọ́n àtànàgbé ọlọ́run ọlọ́run ọ̀run tó ń bẹ́ẹ̀ ni kò ràn sẹ́lòmíì eléyìí la máa ń pè ní tẹ̀gbìn ìpèlè ọ̀nù pànàbí ọlọ́run lẹ́rọ̀ ìṣesí gbogbo kẹfẹ́rí náà sì ni jama lẹ́yìn tí wọ́n bá gbà pé òpùrọ́ làwọn ànábì ọlọ́run wọ́n tún fẹ́ kí àwọn aráàlú náà rí wọn gẹ́gẹ́ bí òpùrọ́. كذب أصحاب الأيكة المرسلين ọlọ́run ní ẹ̀rí ìjọ àlàyíká wọ́n pa àwọn òjíṣẹ́ òun ọlọ́mọ ọba ní ọ́ tá a máa sọ fún wa anábì kan náà lọ́lọ́run wá gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú òfin bí yẹn bá ti pé ànábì ọlọ́run ọba kan nírọ́ òun tọ̀hún tí kò gbogbo àwọn ànábì ọlọ́run yóò kú náà nírọ́ nù yóò sì jẹ ìyá ẹni tó kú gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá nírọ́ kìí ṣe ìyá ó fà ànábì kan nírọ́ hmm, gbogbo àwọn ànábì ọlọ́run pátá ó ti pò wọ́n nírọ́ nù gèdè ìyàbá náà ni ti jẹ torí ẹ mùsùlùmí kì í pe ànábì ọlọ́run bá tan kì í pè nírọ́ kódà kó má jáná yìí tọ́lọ́run rán sí wa bí musa aleyhi salatu wa salam bí isa aleyhi salatu wa salam bí ibrahim aleyhi salatu wa salam bí lut aleyhi salatu wa salam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tá a mọ̀ èyí tá a mọ̀ èyí tá a mọ̀ orúkọ rẹ̀ èyí tá a mọ̀ orúkọ rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run èyí tó lọ́run sọ̀kan rẹ̀ fún wa àti èyí tó lọ́run ò sọ̀kan wọn fún wa nínú àwọn ànábì ọlọ́run mo pátá àyíkó wọn nírọ́ òpó kan nínú òpó ìgbàgbọ́ nínú ìsìláàmù ni alìmánu bẹ̀rọ̀sùn alìmánu bẹ̀rẹ̀ àbíyá. إذ قال لهم شعيب ألا تتقون ọlọ́run ní àwọn ìjọ àyíká wọn pe ànábì tọ́lọ́run rán sí wọn pè é nírọ́ nígbà tánábì ta rán sí wọn òun náà ní ṣùwáìdì àlẹ́ ìsọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ́lá ń sọ fún wọn aláàtẹ̀tẹ̀kù ẹ̀yìn ìjọ mi ẹ̀ wá ọlọ́run ẹ̀ wá bẹ̀rù ẹ̀ jìnnà sí ní tẹ̀sí yìí ọlọ́run ò fẹ́ ọlọ́run fẹ́ ẹ jìnà sí ẹ̀jẹ̀ ìní làkùnmùrọ̀ sóòlù nàmì èmi ànábì yìí fi yín òjíṣẹ́ ọlọ́run ọba ilé ìfọkàn kan ni mo jẹ́ fún yín nítí báwọn wí fún yín gẹ́gẹ́ bọ́lá ti fi rán mi ni àfikún òsín bẹ́ẹ̀ dégbò pé wàá kúrò bẹ́ẹ̀ kò sí nínú tọ́lọ́run fẹ́ràn mi sí yín èdè bá sì sọ fún yín bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí náà mú ìtọ́rọ́ ọlọ́run ló hàn mí rasulun amin fọ́tẹ́kùn lọ́wọ́ àtúnyẹ̀rọ tó bá rí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé àti ẹ̀rí ẹ gbọ́rọ̀ sí mi ọlọ́run ló rán mi sí yíwá fi rí òun fọ́tẹ́kùn lọ́ọ̀ ẹ̀sìn ọlọ́run lọ́kàn kẹ́sì pa ìlànà mi òfin mi àlàyé mi ti ní kẹ́ ẹ pamọ́. wọ́n máa asálùkún wọn lẹ́yìn mi ní adé. إن أدري إلا على رب العالمين ẹ̀yin ìjọ mi eléyìí tí mò ń wí fún yín yìí wá àfi tí mò ń ṣe fún yín ìkìlọ̀ tí mò ń kìlọ̀ fún yín ní tí mò ń pè yín sí tọ́lọ́ máa sọ fún yín ní ìmọ̀ béèrè kankan lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yín ìbéèrè kankan lórí rẹ̀ lọwọ yín ìní ẹ̀sán mi lẹ́sàn ìní ẹ fún mi ìní ẹ fún mi lówó ìní ẹ fún mi lówó mi ọrọ mi tó sàn mí ìní alámì ọba mi tó rán mi tí mò ń òun náà ni ó sàn mí ọba ni tó dá gbogbo nǹkan أوفوا الكيل ولا تكونوا من المخسرين àwọn ìjọ ṣùwáìb aleyhisalatu wasalam ẹ̀ṣẹ̀ tí wọ́n wá kó sí lẹ́yìn wípé àwọn náà nìyí wọn a máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run olú àwọn gita wíìmì àwọn gẹ́gẹ́ pátápátá tó yí wọn ká níbẹ̀ nínú àwọn ìdíyẹn tí wọ́n jọ́sìn fún lẹ́yìn eléyìí nìyí wọ́n tún wá ní nǹkan tí wọ́n tún wá ń ṣe náà tó tún dá lẹ́sẹ̀ kí ni nǹkan náà òun dáná ju àṣùwáìbà lẹ́yìn sọlá tí wọ́n sọ wọn sọ̀rọ̀ a ò fún kẹ́yìn kẹ́yìn kílò yín bẹ́ẹ̀ bá fẹ́ wọn nǹkan ntẹ́ bá fẹ́ rà ẹ kó pé ntẹ́ bá fẹ́ tà ẹ kó pé a fún kẹ́yìn lọ́wọ́ lẹ́tẹ̀kùn nínú ìmọ̀ fìrìn ẹ má máa dín òṣùwọ̀n kù nígbà ẹ bá fẹ́ rà bá fẹ́ rà lọ́wọ́ yín ẹ má dín kù nígbà ẹ̀yin náà bá fẹ́ rà lọ́wọ́ ẹlòmíì ká má dín kù fẹ́ yìí náà eléyìí ni social injustice ìyẹn ni ìwà àbàjẹ́ tí ń bẹ láwùjọ wọn nígbà náà tí wọ́n fi ń hara wọn léèmọ̀ tó fi ṣàbùrú síra wọn. tó bá fẹ́ lẹ̀ yóò máa ran dín ní kí wọ́n wọ̀n kún fóun wọ́n sì wọ́n kún ni tọ̀ bóun náà bá fẹ́ wá wọ̀n fẹ́lòmíì náà tó fẹ́ tà á fẹ́lòmíì jàmá yóò dín òṣùwọ̀n kù yóò yàrá àwọn àna tó máa ń gbà dóṣùwọ̀n kù gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tá a máa rí láwùjọ àwọn ànábì ọlọ́run ọba lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ àṣẹ kan mọ bẹ́ńbí tí ò ní síbi tọ̀hún yóò mọ bẹ́ńbí tọ̀hún kò ní síbi gbogbo ẹ̀ pátá òun náà ni umma muhammad sallallahu alayhi wa sallam ummatu da'wa àwọn sọlọ bá rán náà létí muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ lábàá láwùjọ títí wa. àwọn ọjọ́ sọ́ọ́lì wọn èyí yóò sùn wọn kù ni wọn máa ṣe déédéé níbi àwọn ìjọ lúùtù wọn ìdọ̀tí máa ń dín òṣùwọ̀n kù tí ètè déédéé níbi measurement scaling àti measuring wọ́n fẹ́ wọn nǹkan ní tí wọ́n fẹ́ rà lọ́ọ̀rẹ́ ló bá dín kù ó dín òṣùwọ̀n kù kó lè ba lè já àní rẹ̀ àbí ní tí òwò náà fẹ́ tà fún yàn ó dín òṣùwọ̀n kù kó lè ba lè jẹ́ àǹfààní rẹ̀ eléyìí kò sí nínú àwọn ìjọ ànábì ọlọ́run kankan tó ju ìjọ ṣòwáìtì lọ ẹ wá rí jẹ muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwa tá à ń bẹ láyé gbogbo ọlọ́run ti bá nàbí dìde pátá eléyìí ni ó ń bẹ nídọ̀ dìde wa gbogbo aburú lára àwọn ànágbé ọlọ́run kọ̀ọ̀kan gbogbo ẹ̀ pátá òun ló gbárí jọ nínú ummatu da'wa lẹ́sìrì pé ànágbé wa muhammad sallallahu alayhi wa sallam anabi akrab anabi akbar ànábì ọlọ́run tó tóbi jù ni òun làlọ́ kùrọ̀hánì kẹrí ló fi jẹ́ ọba ọba ìwé òfin tí ò sí tó ń lékèrè ní gbogbo tọ́nà tó sọ̀kalẹ̀ nínú ìwé òfin torí pé àrùn tí ń bẹ lára tọ̀hún lára àwọn ànábì ọlọ́run ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọn gbogbo ẹ̀ ní bẹ nínú umma tọ́nà ọ̀rá ànábì sí solution ń bẹ torí solution rẹ̀ lọ́lọ́run fi gbára bí dìde àbí ọba fẹ́ dé àwọn èèyàn ilé ìdánkù láwùjọ wa níbo lẹ́dẹ́ ọjà wo lẹ́dẹ́ bẹ́ẹ̀ dọ́dún adé ẹ̀bà bẹ́ẹ̀ dé onílé ẹ̀bà bẹ́ẹ̀ dé bí àwọn olóúnjẹ ẹ̀bà àwọn aláṣọ ẹ̀bà bẹ́ẹ̀ dé kú ẹ̀bà níbo kódà bẹ́ẹ̀ dé àárín àwọn èèbó láàrin àwọn ìbò ó bẹ́ẹ̀ àwọn kan náà ti ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ jù torí orúkọ àwọn ìwà ìbàjẹ́ níbi káràkátà jẹ̀mọ́ èèbó ló lọ́pọ̀lọpọ̀ jù wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ míì fún wa léèbó ni àmọ́ ẹ wà pẹ́rẹ́ ó yàwúyàwú ta ló lè yàwúyàwú ṣéde yorùbá yàwúyàwú ni ìyìn tí ò bá ti sí léde wa nìyí iṣẹ́ rẹ̀ ò lè sí léde wa níjó bá ti sí léde wa ìṣe rẹ̀ sí léde wa ní tí orúkọ ní tí ò ti sí lọ́dọ̀ wa nìyí ò lè ṣíṣe rẹ̀ lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n ní lọ́rùn nìyí wọ́n gbórúkọ rẹ̀ wọlé orúkọ sì máa ń lọ pẹ̀lú ṣe ni ẹ̀fẹ́ mọ dídú dúdú ló máa ṣe yàwó yàwó wọ́n á ní ritual kí ẹ máa fi tó mọ ṣùgbọ́n abẹnú gbọ̀ngàn kó lè ba lè lówó pàà eléyìí wà níbẹ̀ láwùjọ wa nílẹ̀ Yorùbá wà pẹ̀lú òṣòlẹ̀ òṣòlẹ̀ wà àwọn ìbò náà ní ritual so ṣé kò wá jọra wọn wọ́n ti ń ṣe òṣòlẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú láfíríkà bẹ́ẹ̀ làwọn ìbò náà ṣe wọ́n ṣe tiwọn náà wà ní pẹ̀lú òṣòlẹ̀ ni àwọn náà pẹ̀lú ritual àwọn náà ń ṣe bó jẹ́ pé yóò mọ ọbẹ̀ náà nínú tí ò sí lọ́dọ̀ tiwọn náà nínú wa ìbàjẹ́ tí ó sì wà lọ́dọ̀ tiwọn ní. àwọn tó bẹ nílẹ̀ wa yìí a máa ń pè ní jẹ̀díjẹ̀dí òyìnbó mọ tó ń jẹ́ jẹ̀díjẹ̀dí ẹ̀yin lẹ̀ mọ́ torí ẹ̀wọ̀n ní English fún jẹ̀díjẹ̀dí bó lè rẹ́ bí wọ́n ní mo fẹ́ ra ògùn jẹ̀díjẹ̀dí mọ́ ní àgùn ah, jẹ̀díjẹ̀dí ní jẹ̀díjẹ̀dí ní jẹ̀díjẹ̀dí tó bá ní páì wọ́n mọ tó ń pè ní páì fáìlì ni òun lẹ́yìn ó tún nínú ọ̀ràn jẹ̀ríjẹ̀rí tẹ̀yìn ní náà ń pè ní fáìlì kí lẹ́jọ́ gbẹ́ni tó ń làgbó jẹ̀rí ni lóní fáìlì lóní emirot so àwọn ìwà àbàjẹ́ ti ń bẹ láwùjọ ọmọ ènìyàn lásìkò tí ọlọ́run bí anabi sallallahu alayhi wa sallam dìde gbogbo ìbàjẹ́ tó ń bẹ lára àwọn ìjọ àwọn anabi ọlọ́run tí wọ́n ti lọ gbogbo ẹ̀ ló ń bẹ̀ẹ́ lẹ́sìn rí pé iṣẹ́ ńlá ọ̀làmẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ ńlá ló ṣe ànábì fọlé ayé má ó fọlé ayé má o á ah, ànábì fọlé ayé má tó ń ti pé kò lè mọ́ tán tí èdìgbẹ́ yẹn ayé òun làwọn afọ́n fi máa dìde láti máa tún wí àtúnwí kí wọ́n máa fọ̀ ní àpẹ̀túnfọ̀ kí wọ́n máa kí àkítúnkì nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run kí máa fi báwọn èèyàn sọ̀rọ̀ látara tọ́lọ́ ti rán Ànábì sallallahu alayhi wa sallam táǹpì lálẹ́ kùránì àti sunna nítorí lè fàyè mọ́nù jama mùsùlùmí. so àwọn ìjọ ṣùwáìbù èyí tí àwọn gbajúgbajà mọ̀ yàtọ̀ nínú àbàjẹ́ nínú ṣoṣo ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ṣoṣo injustice láàrin wọn àwọn ìwà àbòsí láwùjọ. láàrin wọn táwọn gbajúmọ̀ òun náà ní kíni kan jàǹbá ara wọn níbi kátàkárà káràkátà wọn tí ó sùn wọn kù ẹ̀dá kò sẹ́yìn òun náà wá sí láwùjọ wa àwọn tó ń lo tepurúlù náà fi ń ṣòṣù wọn yóò ò ní mọ̀ yóò kàn mú báyìí yóò bá fi yóò fi etí rẹ̀ yóò létí aṣọ yóò bá fà báyìí ṣàná nọ́ọ̀sì àná nọ́ọ̀sì àná ń fòlù ń fòlù kò fòlù tó bá wo nọ́mbà yẹn dáadáa tó ń ka one two three four five eh, eight six seven ti kúrò mbẹ́ wo sì ní mọ́ wọ́n ti gé e kúrò ètò kálọ̀ twenty twenty thirty thirty five thirty six thirty then thirty nine wọ́n ti gé e kúrò kó ní mọ́ wọ́n kàn ń pọ̀ kìí sí láì jẹ́ mi láàrin one to fifty ni ó mọ̀ ọ́ àbí one to hundred ni ó mọ̀ ọ́ jẹ̀mọ́ ó ti gé e tí ó gé bó ló fẹ́ fi ṣe gúrùlù wọn nù bó sì ló fẹ́ lo igi ló fi wọn náà nìyí jàǹbá ń bẹ ń bẹ ó ń bẹ lára igi òṣùwọ̀n kù ni tọ̀ bá a bá wa lo skéèlì náà nìyí Allahu akbar kò ṣeé fẹ́ lóró yìí láwọn àwa aburú tí àwọn èèyàn tí wọ́n ń ṣe ní àwùjọ abosini ọ̀nà ìgbàjẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́tẹ́ni ni. Abusini, tọ́lọ́run ò sì fẹ́ ọlọ́run ò yàǹda rẹ̀ torí wọn náà ò ní fẹ́ kí wọ́n jẹ ẹ̀tọ́ títí ẹ mọ́ títí wọn ewu la gbọ́dọ̀ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ títí ẹni ọlọ́run kò fẹ́ àwòfúlù àwòfúlù àlìkéèlì alábì sùwáì kò pariwo àwòfúlù kéèyìn ẹ kó sùn wọ̀nyí kó máa pè é kó pè ẹlòmíì kíní kó bí ohun àbí kóńbò àbí agolo dìríkà àbí ike toróṣiríṣi òṣùwọ̀n là ń lò láwùjọ wa kò sí sítándàdì kan tá a sọ pé sítándàdì lélẹ́yìí kò dẹ̀ sí tó fà á sítándàdì ń bẹ tába ní àgbo sítándàdì àyàbò tí ò ní lọ kò ní lọ òun là ń ká sítándàdì tó bá ní dìríkà kan à dìríkà yóò sí dìríkà o ìdíkà tí wọ́n gbà lérò kan mú ìta òun kọ́ ni ìdíkà tí wọ́n ìta fún ọ òun kọ́ bẹ́ẹ̀ náà ní kí ọ̀dà wọ́n á ní kí ọ̀dà oríṣi méjì ni ìkan onílà méjì ìkan onílà mẹ́ta làkìlà ah, wá dé dúdú ọlọ́run ẹlòmíì òfin onílà méjì yé ìrajà yóò fún onílà mẹ́ta ta èmi òfin onílà mẹ́ta rà àfún onílà méjì rà dìrí kẹwàá pẹ̀lẹ́ ní òbí rajà nígbà tí ó bá ta títí ẹ̀ bìbíkà kan bìbíkà tí ò fi kíní kan ní ìta àwọn ẹlòmíín wọ́n tún wọ́n tún gbà wọ́n gbà níbi wọ́n gbà níbi jẹ̀mọ́ tí kò tiẹ̀ nímọ̀ ó gbà níbi ó ti fi òkúta àbírin ó ti gbà wọlé ó kàn rí kó kàn ga gàgàrà ìjà bẹ̀rù ọlọ́run jẹ̀mọ́ lára ọ̀nà ọbẹ̀ òun náà làwọn ẹlòmíì táwọn bá ṣe òfin wọn títí wọn nìyí jẹmọ́ làhàlọ aláàkú wọta ìlàdìlà òkúta àbí páálí òun wọn gbé sínú igbá òsùn wọn sáfẹ́ fi tajà wọn wàá kọjá lórí rẹ̀ wọ́n rò pé òun ló ga dípẹ́ ìdílé tí wọ́n gbé àpàtó ah, bá rí àwọn tó máa ń tàn jí máa ń ṣe báwọn àwọn tó máa ń tàn kàmí ìdá ilé ìgbọ́dọ̀ máa ń ṣe wọ́n di páálí sínú ike òsùn wọn wọn àkọjá lè wà ga wọn máa rò bóyá ó ṣe kúnnú gbá náà ló tún ga rè láì mọ̀ pé ìdá ti ń bẹ nínú gbá gbogbo eléyìí lórí kálukú wa náà mọ̀ àwọn fòlùkẹ́yì ọlọ́ọ̀ni ẹ máa jẹ́ kó sùn wọn yín kó máa pé ẹ fẹ́ tajà fún yẹn ni ẹ jẹ́ kó pé àwọn fòlùkẹ́yì bọ́n bá fẹ́ rajà lọ́wọ́ yín ẹ ló pé wàlá àtẹ̀bùkọ̀sù náà ṣàṣìyá àhùn ọlọ́run ni ẹ má máa jẹ dúkìá àwọn ènìyàn lọ́nà sí ìṣẹ̀tọ́ ẹ má di ẹ̀tọ́ àwọn èèyàn kù. wàlá àtẹ̀kùnú nínú ìmọ̀sílẹ̀ ọlọ́run ni ẹ má jẹ nínú àwọn ẹni òfò ẹni àdánù torí gbogbo ẹnikẹ́ni tí bá máa ń dín òṣùwọ̀n kù fún àǹfààní àwọn tí wọ́n ní ẹ̀tọ́ nìyí òun tàn òun ò ní jèrè bó jèrè kò ní láti bọ̀ tán ẹni òfò ní òjè jẹmọ́ àwọn mùsùlùmí ẹ̀rí kó lágbára ẹlòmí ò kọ́lé mọ́lé lóra lẹ̀ mọ́lẹ̀ yóò ní ọkọ̀ pọ̀pọ̀ ni kò kàn ní máa mọ bó ṣe jẹ́ kò kàn ní máa mọ bó ṣe gbà aburú kan máa ṣẹlẹ̀ ni àkílà wa ṣẹlẹ̀ báyìí gbogbo ẹ̀ kàn kó musu ni gbogbo ẹ̀ kàn bẹ̀rẹ̀ sí ní dàrú ni kó ló ṣẹlẹ̀ wọn ní asáfù lásán asáfù lásán kọ́ ló wà kọ́tẹ̀lẹ̀ wọ́n wúra rẹ wẹ̀yìn rẹ wọ́n rẹ a lè jàǹbá àwọn ènìyàn ká sì mọ ẹ̀sẹ̀ tí kan ṣàdúrà fún wa èpè náà wọ́n èlé wọ́n ṣe pé fún wa ni ẹlẹ́ni tí wàá fi èpè èpè èpè èpè èpè kẹ́ èpè àwọn náà rajà èpè kọ́sọ́mà lẹ́lẹ́ni fi ṣe bóòlù ló fi ṣẹ̀ṣọ̀ rẹ̀ ẹ̀ wá ní ṣọ́ọ̀bù yìí ń jóná ẹni ọjà yín jóná ẹ ẹni bá àti ẹ̀mọ́ tó ṣe ṣẹlẹ̀ gan every december yóò kàn jóná ni gbà tó wọ ọlọ́run nìyẹn gbà tó wọ ọlọ́run kíkì nìyẹn ẹ yín wò ẹ wọn ara yín wò ẹ ṣàkíyèsí ara yín kò sígbà tí kì í ọlọ́run tó lè wá bí wá ní december ó lè wá ní january bí wá ní january ó lè wá february ó lè wá may. ẹ̀yin ni ẹ jìnà sí aburú ẹ jìnà sátòsí ẹ jìnà títọ́lọ́mọdé òfẹ́ jàmá mùsùlùmí aburú yẹn mọ́ pọ̀ láwùjọ ó mú owó lọ́jà owó rẹ̀ náà ló mú lọ́jà ọkàn rẹ̀ ò sì ní balẹ̀ láti ọ̀dà tó wù ọ́ ọkàn rẹ̀ ò ní balẹ̀ láti ọ̀dà tó wọ́n ṣe déédéé pẹ̀lú rẹ̀ ó sì mú owó lọ láburú níbẹ̀ lọ́jà mi mí la fẹ́ ká ń bẹ jẹ mọ́ bẹ́ẹ̀ déédéé ẹlẹ́ran bákan náà ni bẹ́ẹ̀ débi ẹlẹ́ja bákan náà ni bẹ́ẹ̀ débi oúnjàrí bákan náà ni bẹ́ẹ̀ débi ẹlẹ́wà bákan náà ni nǹkan jẹ bákan náà ni kódà níbi tí wọ́n ti ń pọnmi níbi tí wọ́n ti ń pọnmi ẹlòmíì báàpù kan hundred naira náà ló fẹ́ rà ó ti kún o kó ti omi kó sì gbé dédé tí báàpù ní tó kó sínú tó gbé kúrò irọ́ kò ní ti omi o a tún wá gbé korobá kan dání tí wàá máa gbọ́n àkálù ti kún tó bá ti kún ó gbé kúrò pé kò tí ni báàfù kan ṣe ń di báàfù kan korobá kan báàfù kan ṣe ń di báàfù kan korobá kan olùfẹ́ ra báàfù kan àbẹ́yìí tó gbé lọ́lé báàfù kan korobá kan ni ó wá lóun ṣe àwọn náà náà oníkálukú wọn náà la pé ní dáhùn sí ni àǹfààní titi wa ni kì í ṣe àǹfààní ẹni tó ní ẹni tó ń tà fún wa gbogbo ìfikún ìfikún gbogbo ọ̀pọ̀ gbogbo ìdínkù tó bá ti ń jẹ́ àǹfààní fún ẹnì kejì àbí fẹ́ni tó fẹ́ tajà jẹ̀mọ́ tí èsì fún àǹfààní ẹni tó fẹ́ tajà lọ́wọ́ wa eléyìí la máa ń pè ní gíṣì torí ẹ̀ nígbà míì wọ́n dì í ní tí ó pọ̀ ọ̀pọ̀ yanturu ọmọ gbàǹdó olùlẹ̀ gbàǹdó olùlẹ̀ orí omi ló gbà wọlé irọ́ ni gbogbo ẹ̀ tó bá lọ wo dáadáa ó ti ẹ̀spáyà olóbi lulẹ̀ mẹ́jọ nọ́ńtà ní nọ́ńtà one thousand ṣùgbọ́n tó ti wọ́n ta mẹ́ẹ̀ẹ́dógún one thousand òótọ́ bá àṣẹ ń para wa nìyí à ń para wa à ń kó nira bára wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tó gbòde kan nísìnyí bíi kánsà ni ẹ̀jẹ̀ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrùn ńláńláńlá ní ìkọ́nà kó ṣàánú wa kó sọ wá bẹ́ẹ̀ látara tó pọ̀lọpọ̀ wá sí sẹ́nu náà ni àwọn gbàǹjo àwọn nǹkan tí ó ti bàjẹ́ nǹkan tí ò wúlò mọ́ láwùjọ ká padé tirẹ̀ ká padà gbogbo eléyìí lára àwọn aburú tó ń bẹ lásìkò ànábì wa ṣọ̀ẹ́dì nìyẹn kò dẹ̀ sí ẹni ìlú àti èèyàn tó bá yẹ pé tọ̀ ìlànà tó ń gbà rówó nìyẹn ń tàn wọn ò lè lè lákòótọ́ ó lákòótọ́ kò lè jèrè rẹ̀ kò lè jèrè ẹ̀ kò lè láṣeyọrí ọlọ́ni wáyé lóhùn lè mú tọ́ fìfì náà ọlọ́ni wáyé lóhùn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní wáyélún wáyélún fi jẹnìyà ọ fi jahannam ó ní iná kò ní wáyélún ó ní ààyè kan tí ń bẹ láàrin gbogbogbò iná ńláńlá méjì ni fi jahannam yẹn níbi kòtò tí ń bẹ láàrin gbogbogbò iná méjì òun náà kò ní wáyélún yóò mọ wá jẹ́ tàwọn ta ni yóò mọ jẹ́ ti àwọn àlùmọ́tọ́fì sí náà alẹ́dínà ìdákàdú alẹ́nẹ́sì ìṣàwùkú wọ́n ìdáká lóhùn ọwọ́ ìmúhùn yọ̀sìrú àwọn tí ń tọ̀ báwọn bá fẹ́ wọn nǹkan ibi tí wọ́n ti ra wọ́n ràn júlẹ̀ báyìí bí cctv wọ́n ràn lẹ̀ báyìí wọ́n lè kó pé àwọn báwọn bá tà á fún ẹlòmíì náà ní táwọn mú tí wọ́n tà fáwọn pé tọ̀ báwọn bá wá tà fẹ́ lòmíì nìyí wọ́n wá dé wọ́n dé òṣùwọ̀n kù wọ́n bá ti máa ń dé wọ́n dé kù ọlọ́ni aláya tó ń lọ àǹtà fún gbogbo láyíká ọ̀bùrẹ̀ fún ọlọ́ni tí wọ́n rò bá ọlọ́run òní wọn dìde ni kò sálẹ̀ kìyàmà ni alẹ́ kìyàmà ń bẹ̀ kó tó dájú kìyàmà náà ni yóò sì mọ kábàámọ̀ rẹ̀ nílé ayé ọlọ́run fi ní ọ̀hún fún kẹ́yìn lọ́wọ́ ẹlẹ́tẹ̀kùn lómìnà mọ́sírìn ẹ má máa bẹ nínú àwọn tí ó gbogbo ẹni bá ló sùn òkú ń tàn mí ẹni òfò gbàànà torí ẹ ìwọ mùsùlùmí ẹ má jà kó ẹjá jìnnà sílùú àwọn òwà báwọn ẹjá jìnnà sí àkàrà ló ń dín ni mọ́sá ló ń dín ni ògì ló ń tà ní ṣe déédéé pẹ̀lú àwọn ènìyàn ká tètè ìròyìn akọjá ilé ká ní gbẹrẹgbẹrẹ ìròyìn akúṣọ náà òun ọlọ́run bá pín oníkálukú yóò pọ̀ oníkálukú àmọ́ àmọ́ ń kánjú ìmọ̀ kánjú ìkánjú wá ọ̀rọ̀ ní máa ń mú wa tá a fi máa ń dín òṣùwọ̀n kù àfi ń ṣàbòsí fẹ́nìkejì wa lórí ìran náà táwọn èèyàn máa gbàṣẹ́ ogun jọba lára ẹni kan ta fake product ọjà tó ti bikini ẹ tó ti bàjẹ́ tí ò wúlò mọ́ tó ti expire wọ́n máa ta tọ̀ èyí tí owó òsì òwúlẹ̀ ìgbà kan jẹ́ ọ̀ríjínà rí jẹ́jẹ́ pàǹdà ni fẹ́ẹ̀kì ni wọ́n sì tẹ orúkọ ọ̀ríjínà sí wọ́n tẹ̀ sí là. àtàwọn sábà máa ń polówó fóònù lórí ní gẹ́gẹ́ bí pé ní lórí títì ó kàn polówó ẹ̀ samsung ni wọ́n lọ ha ah, samsung nìyí ó délé kó tó mọ̀ pé tàmsáàkì ni tàmsáàkì ah, ah, ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ádàbí ká ah abájọ samsung mọ̀ ń pè nọ́ọ̀sì pọ̀ sílẹ̀ tàmsáàkì ni lórí èlò ànàtán náà ni ànàtán gbogbo eléyìí ni agbọ́dọ̀ jìnnà sí mùsùlùmí àìṣe òun ló di àwọn oníṣẹ́ ọwọ́ náà gbogbo oníṣẹ́ ọwọ́ bíi mẹkáníìkì bíi kanlékanlé àwọn ajíkanlé àwọn kápẹ́ńtà àwọn fọ́níṣọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo oníṣẹ́ ọwọ́ alálùmíníọ̀ tó máa re kọ́sọ́mà jẹ níbi owó irinṣẹ́ tó fẹ́ lò tó sanwó ẹ̀ lọ́tọ̀ fún ọ tó sì dájú pé owó owó ọ̀yà rẹ ọ̀tọ̀ ni ó máa rí jẹ ìwọ náà dínkù náà náà ìgbélé yìí náà ìwà burú yìí wọ́n ló sọ fún wọn owó iṣẹ́ rẹ̀ fifty thousand wọ́n sì náà náà náà wọ́n lọ sí forty thousand ó sì gbà bẹ́ẹ̀ ok wọ́n ní material gbọ́dọ̀ ní ilé tẹ̀ fún wọn eléyìí ten thousand eléyìí ten thousand eléyìí ten thousand eléyìí ten thousand nǹkan márùn-ún bẹ́ẹ̀ lò ten ten thousand ló pé nǹkan márùn-ún ní nígbà tó dọ́jà nìyí ó lè àdé seven seven thousand naira three thousand lórí rẹ̀ ń kọ́ lọ́nà márùn-ún fifteen thousand níbo ló wà owó kínú wàláyé tọ́lá kó ṣàánú wa ni torí ẹ dáwà anábìwá muhammad sallallahu alayhi wa sallam dáwà tó tóbi dáwà gbogbo àwọn anábìwá ọlọ́run bá ní kò sí anábìwá ọlọ́run bá kan tá a fi dáwà rẹ̀ tá a fi gbé dáwà muhammad sallallahu alayhi wa sallam torí pé dáwà kan tí gbogbo ìbàjẹ́ lọ́lọ́dọọdán tá a rí lásìkò àwọn anábìwá kọ̀ọ̀kan tí ń bẹ lára àwọn ìjọ ànábì kan tí ò sára àwọn ìjọ ànábì míì gbogbo ẹ̀ pátá níbẹ̀ nínú umma ànábì sallallahu alaihi wasallam ummatu da'wa. olùdẹ̀bí tí kùránì ò bá rí wòsàn jama kò tiẹ̀ sí nǹkan ọ̀hún kò sí nǹkan ọ̀hún tálẹ̀ kùránì ò lè wòsàn kò sí nǹkan ọ̀hún tí sunan nàbíwá muhammad sallallahu alaihi wasallam tí ó lè wòsàn kò sí nǹkan ọ̀hún ẹni kùránì ò wúlò fún tí ò mú mọ̀nà tí ò ṣàn tí ò ṣe láǹfààní ẹ tí ò mú kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ tí ò mú kúrò nínú àánú bọ́ sínú oríire jẹ̀mọ́ ó ń sọ̀rọ̀ bí ṣe lògbèsè ayé ẹ̀ inú òkùnkùn náà ni ó kù sí inú òkùnkùn náà ni ó gbẹ̀lẹ̀ ti gbé dìde inú òkùnkùn náà ni ó dìde sí lálẹ́ tẹ̀yà náà torí àdáwà tó anábìwá Shu'aib alayhi salatu wa salam ń kìlọ̀ fún wọn awful kayla wa la takunu minal muqsirin ẹ̀yin ìjọ mi ẹ máa pín òṣùwọ̀n ẹ máa pín òṣùwọ̀n ẹ má máa dínkù wazinu bil qistasil mustaqim àwọn nǹkan òṣùwọ̀n yín ẹ jẹ́ kó wà sándáàdì al-mustaqim ìtẹ́mi mọ̀ tí wọ́n mọ̀ tóbi kálukú wọ́n mọ̀ tẹ́ni gbogbo wa kò lé lórí onápele al-qisas al-mustaqim kéde <laughs> dèríkà tí wo mú jáde tó fi ṣèṣù wọn ìwọ nìkan ló nílùú rẹ̀ kò sẹ́ni tó nílùú rẹ̀ láwùjọ mọ́ torí o ti ẹ́ o ti irin rẹ̀ létí o ti irin ẹ̀ alẹ́ rẹ̀ lómi náà wọ́n tó máa ń tajà nìyí tó bá mú òṣùwọ̀n tiẹ̀ dání wọn nígbà ìdásí polówó rẹ̀ fáwọn èèyàn òṣùwọ̀n tó mú dání yẹn àmì ìtàwọn ní sọ́ọ̀bù ní jẹ̀mọ́ àwọn ènìyàn náà rí wẹ̀. àyà yìí ló tọ́ka pé kò sí nínú àmójútó ìlú òun ni kíjọba ní kí ó sunwọ̀n táwọn èèyàn ó mọ̀ lò ṣèlú ojúṣe àwọn ẹsẹ̀wẹ̀ náà nù standard organization of Nigeria wọ́n á standardize nítorí ó súnwọ̀n ìdíṣe wọn nánu. sùdán náà ti wá ṣùháìrì alayhi salatu wa salam tó ń pa àwọn èèyàn sínú. má gbó súnwọ̀n jáde tó yàtọ̀ sí táwọn èèyàn mọ̀ tẹ́jọ mọ̀ láàrin ara yín. o mọ̀ pé jèdèkà táwọn èèyàn mọ̀ ó ti mọ ọmọ bó ṣe rí àbẹ́yẹ tí wọ́n ń lò ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n nìkan ló ẹ̀. o sì ṣàdédé ṣe ẹ̀ka rẹ̀ bí ìbá ṣe pé kó lè ba àlè ràn ẹ́ lọ́wọ́ láti lè dín òṣùwọ̀n kù kí ló dé tó lè lè ló tóbi subhanallah jama wala tabkhasu an-nasa ashya'ahum wala ta'thaw fil ardi mufsidin Ànábì wa Ṣuaibu alayhi salatu wa salam ń tẹ̀síwájú máa kìlọ̀ fún wọn ẹ̀yin ìjọ mi wala tabkhasu an-nasa ashya'ahum ẹ má máa rí àwọn èèyàn jẹ ẹ má máa rí wọn jẹ lórí dúkìá wọn lórí ẹ̀tọ́ wọn láì yọrù sí àwọn èèyàn yọrù sí àwọn èèyàn yọ̀ǹda rẹ̀ fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́ni yá ayọ́ ẹlẹ́ ẹ̀dín náà á mọ̀ ẹlẹ́ni náà yóò nígbàgbọ́ òdodo ayé mùsùlùmí lẹ́yà àgùwálà fún bẹ́yìn náà fún bẹ́lẹ́ bá túlé ẹ má máa jẹ dúkìá ara yín lọ́nà tó lẹ́tọ̀ọ́ aya alukur'an tó lè yọ̀nà ilẹ̀ fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam kúrẹ́rẹ́ akùnrin kan dọ̀tun lára àwọn sàábì náà ní radiyallahu ta'ala anhu wa ó fẹ́ lọ ta dèbí dùn lọ́jà nígbà tí a máa ń gbọ́jà kúrò nílé tá a gbé lọ ọjà láti lọ tà. arábìnrin wa fura bọ̀ pé apẹ dèbídùn yìí ó ń rin arábìnrin wa ní kó sọ̀kalẹ̀ anábìnrin wa tọwọ́ bọ̀ wọ́n á rí wípé arákùnrin yìí tútù dèbídùn dèbídùn tó tútù kì í ṣe pé fresh o ẹ̀hẹ́ o tó tútù tó ti omi dà sí òun lè tẹ́lẹ̀ èyí tó gbẹ òun ló kó sókè òṣèlá muhammad sallallahu Alaihi wa sallam sọ fún báyìí pé àá bó la wá jẹ nínú ah, ànábì ọlọ́run ní bẹ́ẹ̀ ni bí ah, ojú pani ojú pani méjì bẹ́ẹ̀ dẹ́gbẹ̀sẹ̀ oṣù wa gbé èyí tó lò pa sísàlẹ̀ wọ́n á fi gbẹ èyí tó gbígbẹ wọ́n á gbé sókè anábì sallallahu alaihi wasallam àá kí ló dé tó òun gbígbẹ sísàlẹ̀ tó gbé tutù sókè àbí gíṣù ni ló fi ní man ghashana falaysa minna nígbà pé ní gíṣù nínú òwò òní gbé ká ọjà ká lékún yẹn ni kí ọjà tá a fẹ́ tà fún ẹni tá a fẹ́ tà fún kó fún àǹfààní àwa ni kejì fún àǹfààní títí ẹ̀ níṣẹ́ ni. ànẹ́tì náà tó kó síbẹ̀ kó pọ̀ déédéé nínú gbígbẹ tá a máa ń tà òun ló fẹ́ tà ó wá fi tútù ẹ́ èyí tí nǹkan ti kọlù ó kó sísàlẹ̀ ó wá kó gbígbẹ sókè yóò wá pọ̀ lójú ọjọ́ ah tọ́sán rẹ̀ yìí dà wọn ò wáyé má yá láì mọ̀ pé òun gangan ló ń gbé gbogbo ayé sọ̀rọ̀sánàlá anábìrin mọ̀ nípa ṣẹlẹ̀ falẹ̀ sàmínà ẹni bá ń bá wa fi rú àbáhùn tí fi ń bá wa lò àbí tó fi ń bẹ́lò ní ìlò anábìrin ló ń tàn wọn kò fi kọ́ṣe wọn anábìrin wa muhammad sallallahu alayhi wa sallam. ẹnìkan máa ń ta mọ́sà níjọ yìí mọ́sà rẹ̀ wá pọ̀. táwọn èèyàn rà hundred naira ó ṣe dèbè mọ́tà three hundred ah, tí wọ́n á pọ̀ báyìí ọmọ gbọ́dọ̀ ìjọba mọ́tà wa pàtó ni ó dé ló bá ah, ní ìṣe lébi báyìí nígbà wọn mọ̀ orun mi kìí wọ́n ah, ọkọ mi nígbà táwọn kerosene ní la gbogbo à ah. torí ó jẹ́ pé gbogbo ní tó bá yẹ pé o ṣe kó pọ̀ fáǹfààní ẹni tó fẹ́ rajà ìsìláàmù ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni nítorà ní nítorí tẹ̀yọ̀ kan ní one thousand òsìntà márùn-ún rẹ̀ ní one thousand sábúrú mẹ́ ọlọ́yin sẹ́lẹ̀ sàn ní lára sàmáhà náà ni bẹ́ẹ̀ ni orí tó gbà lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ kékeré kọ́ ló kó bàtó bàtí kó kó nira bára rẹ̀ àmọ́ ó wá di kó pọ̀ kọ́sọ́mọ̀ rò mo ló mọ̀ rò bóyá torí àǹfààní tòun ni láì mọ̀ pé rárá àǹfààní púpọ̀ ni ìwọ náà ló ní kì í ṣòwò ah, eléyìí kò dáa kò dáa kò dáa rárá ọlọ́run bá ṣe léwọ̀ ẹ ti lè aláwọn làmì ìjẹmọ́ àmàlà rẹ̀ ni ó bọ̀ láì mọ̀ pé ọ̀nà ló mọ tó ń dàpapọ̀ mélùbọ́ mélùbọ́ tó ló gbó tí àwọn ìkúté ti ṣeré lórí ẹ̀ tí wọ́n ti yàgbẹ́ síbẹ̀ ni ó yà dì í pé ẹ bá kọ́ fún wọn dáadáa ọ̀nà kó sànù àwọn dáàbò ń jẹun gbà kìí dé wọ̀ bí yẹn ń jẹun gbà mọ́ ìta ló súnmọ́ káwọn kan tá à ń sọ ìkúté máa ṣẹlẹ̀ kéjele kéjele ẹni ìṣẹ̀lẹ̀ ẹni ilé rẹ orí gbogbo ẹ báyìí ó ká ẹlẹbàánà ẹlẹbàánà ẹlẹbàánà tó wọn sọ lọ́dọ̀ àwọn tó fẹ́ẹ́ wá owó tí wọn sì níbẹ̀rù Ọlọ́run wọn nídàánú wọn ni ẹ ẹ ẹ ẹ kó náà máa yẹ omi dáadáa kómi kómi fún hún tó bá ti hún yóò pa kíní o tí wọn kò lè jẹ kíni kan ní pa tí wọn lè jẹ fúnra rẹ ولا تبخسوا الناس أشياءهم Ànábì wa Ṣuaibu alayhi salatu wa salam ó lẹ́yìn ìjọ mi ẹ má ní àwọn èèyàn lára látara ìmọ̀ dín dúkìá wọn ìmọ̀ dín ẹ̀tọ́ wọn láì ṣe pẹ̀lú ìjọ̀ǹda wọn tí wọn ò mọ̀ sí. wala ta'thaw fil ardi mufsidin agbọ̀nrin yìí ló tọ́ka ẹ̀bọ ìsìn ìtàn mi lẹ́yìn ọlọ́run tí ìjọ Ṣuaibu náà kú sí wọ́n máa fi igi làwọn máa bọ àwọn abọ́gi bọ̀pẹ́ igi tó máa ń gé táàfin ń kàga táàfin kan ibùsùn táàfin kan tábìlì náà máa ń bọ nù àwọn àṣekùbọ̀ wọn náà ń bẹ láwùjọ wa táwọn náà máa ó máa ti di ní oníjọ́hún lórílẹ̀-èdè orílẹ̀-èdè sọ̀rọ̀ igi kan bẹ tí àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ máa ń bọ̀ orílẹ̀ èdè bọ́sọ̀ gúnbẹ̀ náà ni. nígbà tó di pé wọ́n fẹ́ ṣe ọ̀nà new road tó ṣe é sìn ọ̀nà tó lọ sọ́nà tó wà sáǹsì tí tírèdì ń gbàbẹ̀ wọn. wọ́n ní wọn tó bẹ̀ kọ́ wù ṣe àlàáfíà náà bèbí yìí àlàáfíà náà bèbí yìí èdè olè léèbó àwọn bẹ́gà náà wà wù àwọn Yorùbá olè wù bẹ́gà débẹ̀ wọ́n wù dànù fásitì pẹ̀lú yẹn pàṣẹ ẹ wú gbogbo ẹ àìmọye kíló kan èdò pẹ̀lú irúmọlẹ̀ òòṣà àìmọye irúmọlẹ̀ náà gbé lọ tó ń bẹ ní museum ní ní ní Europe nígbà wọn dé nígbà wọn dé nígbà ní tẹ̀sẹ̀ tó di ní bí wọ́n di pé gold lẹ́nu gold lẹ́nu mọ́ ọlẹ́bí ṣe ṣe gidi gold diamond silver bronze àwọn nǹkan ńláńláńlá lẹ lò wọ́n sì rí pé ah eléyìí wúlò ẹ̀yin máa ń sìn ẹ bá ń dẹ́rù bọ̀ lẹ́ ń pọ̀pọ̀ wọn ò mọ tẹ̀ wí. bóyá rí nù kẹ́nìkan máa rẹ tó mọ pọ̀pọ̀ léde germany sí ọ nísìn tó ní sùnmọ́ lọ́dọ̀ rẹ̀ ó fi germany pọ̀pọ̀ ó fi french ó fi pọ̀pọ̀ ó ní sùnmọ́ lọ́dọ̀ di tiẹ̀ òní tuma kankan bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ ilẹ̀ yorùbá náà ti nítumọ̀ lọ́dọ̀ ara faransé <laughs> lọ́dọ̀ àwọn gbèrèsì kó kò nítumọ̀ kankan ní tara yín ni bá tẹ pọ̀pọ̀ tẹ pọ̀pọ̀ táwọn gbé sakabula jáde ìbọn wọn tó di kúkà sáyìn lókè báyìí ìbọn tẹ gbọ́ rí gbogbo yín ẹ sádà dùdú báwọn ṣe kó gbogbo àwọn tẹ́yìn pé ṣe ìdì nìyẹn náà bá kó lọ mí jẹ́ ọ̀rọ̀ nítorí kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láfíríkà tó nìyẹn. ń bẹ lọ́dọ̀ wọn nìkan ìrìnlẹ̀ ń bèrè padà pé ká àwọn nǹkan wa kama máa yín kini kama ni ká máa hmm? náà lẹ́ pè náà tó bá gbé padà lórí rọ. n'o ṣùgbọ́n àmì aláìsàn láti wọ̀ sẹ́lẹ̀ lórí wọlé ẹ̀ta àṣà òfin àrùn tó ṣe rí balẹ̀ ọlọ́run ọba jẹ́ máa bẹ́ẹ̀ ṣe é ṣe ẹ bọ ẹ tẹ̀sí ìtàn tẹ́ ẹ̀ fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ pípé bẹ́ẹ̀ náà lẹ́ tún fara ní ara yín wàláì bó tẹ̀ ṣe rí ni wọn gbogbo ẹnikẹ́ni tí ò bá fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ní ẹ̀tọ́

àwọn tí wọ́n bí yín tẹ̀yìn náà tara wọn jáde àtàwọn táwọn eléyìí náà tara wọn jáde ọlọ́run náà ló dá gbogbo yín o ẹ páyà rẹ o ẹ bẹ̀rù rẹ o ẹ kòfin rẹ mọ́ o ẹ̀kọ́ nù fáwọn náà o jẹ̀mọ́ agbára ọlọ́run àyè kò ní àlà agbára rẹ̀ kò ní òníwọ̀n lára agbára ọlọ́run ìkápá ọlọ́run jàmá mùsùlùmí òun ló dá oníkálukú wa àwọn tá a tara wọn jáde ọ̀nà náà náà ló dá wọn. bàbá wa bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá débi tó ti bẹ̀rẹ̀ ọ̀nà náà ló dá oníkálukú wa ẹ̀dá àtúnṣọ́nà tó wá ṣe léyìn ní ìwà níkàpá láti ṣe ń tó wí láti ṣe àdéhùn rẹ̀ múlẹ̀ ó lágbára rẹ̀ jẹ̀mọ́ láti mọ tọrọ kọ́lọ́kọ́ mọ́ bínú sí wa kó má fi ìwà ẹ̀ṣẹ̀ ọwọ́ wa kó má fi bá wa wí káwa náà ti gbìyànjú láti máa tọrọ títí máa lọ sọ́dọ̀ ọlọ́run kúrò níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa ọmọ èèyàn ni wá àníṣe aláìmọ́ fẹsẹ̀ kọ́ àníṣe aláìmọ́ fẹnu kọ́ àníṣe aláìmọ́ fara ṣiṣẹ́ ọmọ ènìyàn nu àmọ́ yóò mọ tọrọ títí bá kúrò níbẹ̀ torí ìjì ọlọ́run ìjìyà ni àdéhùn ọlọ́run àdéhùn ni. قالوا إنما أنت من المسحرين kàkà kí àwọn ìjọ ṣùháìbù alayhi salatu wa salam kí wọ́n gbọ́ kìlọ̀ ọlọ́run kí náà sọ wọ́n ní ìwọ ọmọ yìí èdè ti di ọ àṣàṣì ó ti kọlù lọ bójú máa rí ni o jẹ̀mọ́ ẹni ẹni tílẹ̀ bá fún mọ́ pépépé tá a bá ń bá sọ̀rọ̀ ọlọ́run kì í máa ronú pé gbìgì ẹni tó ń bá sọ kì í máa ronú ẹ̀ kódà yóò mọ̀ ní ọ̀já ògùdàn tó tọ̀ ilé ìtajà tó ń gbẹ́nu ilé ìdísìn ó ṣe ṣe gan kí ìdá àti ìpín lówó táàtì ní lọ́mọ táàtì ní nípò táàtì ní táàtì ní táàtì ní ó ṣe é ṣe ká ti bẹ̀rẹ̀ àmẹ́ni tí gbẹdẹmukẹ́ bá ti wà fún jíjẹ múmu rọrùn ibùgbé rọrùn ó ń lọ ń bọ̀ yọ̀tọ̀ mi bẹ fún tẹ́ ẹ bá má sọ̀rọ̀ ọlọ́run tẹ́ ń pe sákìyèsí lórí àwọn nǹkan tó ń ṣe tí ò dáa yóò mọ òun nígbò pé are you mad wèrè kọlu ọ̀nà àbí wọn ló kọlu wèrè jẹ̀mọ́ lórí tó gbogbo àwọn ànáwó ọ̀nà pátá òun ni àwọn kẹfì rí náà sì gbólóhùn yìí wọ́n èkì wọn pàápàá jùlọ àwọn àwọn ẹ àwọn tí wọ́n ní àwọn tí wọ́n lówó tí wọ́n lọ́lá tí wọ́n lọ́rọ̀ nínú àwọn àwọn èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe wọ́n ṣàfihàn ni tí ò mọ tó ń ṣe ni gbogbo àwọn gbólóhùn àṣàfihàn náà nù irú gbólóhùn bẹ́ẹ̀ o làwọn ọjọ́ ṣùgbọ́n ẹ̀bùn fi ń bá nàbí wa ṣùgbọ́n ẹ̀bùn sọ ẹ dákun ànábì ọlọ́run mọ́lọ́run tó ń sábà bí fún yín tí ó mú yín rí àlékún ìdẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ wọ́n ní wọ́n sọ ẹ́ a nínú àwọn tí àtàkété mú olówó à torí lè tó ń sọ yìí kìí sí ọ̀rọ̀ kìí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá káyì ọ̀rọ̀ ńlá káyì sí ni. وما أنت إلا بشر مثلنا وإن ظن إنك لمن الكاذبين wọ́n ní wọ̀sùn ẹ̀ kí ni tó ń wí gan ọ̀rọ̀ tó ń sọ yìí kò jọ wá lójú èèyàn ni ẹ́ má pìrìsẹ́ntì ara rẹ bí special person yẹn ni wípé ìṣesí tó máa ṣe ọ̀rọ̀ tó máa sọ wọ́n jẹ́ pé yàtọ̀ sí tá à ń sọ táwa náà ń ṣe wọ́n máa ṣe holi holi ẹ̀rọ máa sọ báyìí náà ẹ yẹn máa ń pa àwọn yẹn sáà kéèkì tẹ́ ń sọ fún wọn nípa òfin ọlọ́run wọn àfa sùúrù náà ṣé nàìjíríà yìí kọ́ lájọ wà ní ẹ̀ka sí sáúdí àti sáúdí náà ṣé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ti wà ní ṣe ṣé bẹ́ẹ̀ ti wà ní ṣe ìgbọ̀n ṣé ẹ̀ pààyàn rí ni ṣé ìgbọ̀n ẹ̀ jalè rí ni <laughs> apààyàn ló mọ sọnù ṣé ẹ̀ pààyàn rí ni olè ó mọ ní ṣe ìjalè rí ni ó sì ibi tí ìbàjẹ́ bá ti tó ti gbalẹ́kùdé tó ti gbẹdẹmukẹ lára àwọn ènìyàn èyí tí máa ń bẹ lára àwọn ènìyàn òun náà ni wọ́n fi máa wá bá ẹni tó ń tò wọ́n sákìyèsí ìkọjá àlà níbi ìlànà wọn níbi ìṣesí wọn òun ni wọ́n fi máa bá lò. àgàgà tọ́mátì ọ̀dún wa mọ ìtàn rẹ̀ tọ́mọ̀ pé tọ́ lára wọn náà lòun náà ń bẹ lánàá ó wá dé ní wọ́n sọ pé yàtọ̀ sí ti ń bẹ lára wọn a wọ́n ètè mú wá fún ni ẹ wọ́n ní a kí ló ń jẹ kí ló ń sọ táwọn ṣe ṣìnà mọ́ a ṣe àbẹ́ ẹ̀ nínú tí wọ́n kọ́ ló máa ń nídìí wa lọ sí kíní ni wọ́n mú wa ìwọ ló ní wọlé yìí ọmọ ènìyàn máa dẹ́sẹ̀ ká ronú bí wàdà ká tọrọ tútú bá ní tọ́lọ́mọ bá fẹ́ ìjọ ti bá nàbí wa musa lọ́gbà lẹ́sẹ̀ láti bàtàrà yá ìwọ ìwọ sọ fún wa ká má ṣàbóyú ìwọ sọ fún wa ká má ṣègbè ká má ṣàrò ṣé wàá kọ́ ló pẹ́ nìkan níjọ́ ní ìlú <laughs> subhanallah torí ẹ̀ gbúrú àwọn kan máa ní ìwọ tó fẹ́ dúró tòdodo nínú ọjà ni nínú mọ̀lẹ́bí ni láwùjọ ni nínú ibi iṣẹ́ ni òní wò alìsílámù rẹ̀ dúró máa kábìlà tó bá ti tọrọ tútù bá tó wá ìdarí lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ó darí jù ọ tọ ọ̀run bàbá wa fi àná rẹ̀ ká máa fi bú ọ ká máa fi kàn ẹ́ légbò wọ́n mọ̀ wílé yìí àtàìdò mẹ́nà dẹ́m kàmẹ́lá dẹ́mbẹ̀lẹ̀ fún bí ẹ bá tọrọ tútù bá tọrọ ti gbà tútù bẹ́ẹ̀ ni jẹ̀má kò sí ẹ̀ṣẹ̀ kẹta lọ́rùn ẹni mọ́ mi àmọ́ à ń jẹ́ ilé abáṣẹ́ mẹ́tìlú náà wọ́n ní wọ́n ṣùwáyé kù ọ̀rọ̀ tó ń sọ tó ń sọ̀rọ̀ bíi màláyíkà yìí wá àmì dáadáa èèyàn bíi tiwa ní ọ́ mọ́ so olíolí mọ́ òwò wà spẹ́ṣíà wà iná tó nínú kálábí náà lè ká dídí èyí tó ń sọ yìí irọ́ ló ń pa irọ́ ló ń pa ẹ̀wọ̀n kan ànágbẹ́ ọlọ́run ni wọ́n bá yí bá wọn فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين tó bá yẹ pé lóòótọ́ ìfẹ́ ká mọ̀ pé n tó ń sọ yìí ká má ṣe gbọmọ ká má sì bímọ ká má sì ọ̀pẹ̀ mọ́ ká má sì nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run tọ̀ tó yẹ pé lóòótọ́ ló ń sọ pé òṣùwọ̀n tá à ń dínkù kò dáa ká má dínkù mọ́ tó bá níbẹ̀ fàá ṣètò àléyìn náà kí sáfàmì náà sàmà ó sọmọ dáadáa sórí ó wà á gé díẹ̀ gé díẹ̀ nínú sánmà gé bọ́lẹ̀ já díẹ̀ bọ́lẹ̀ bí aṣọ panaria moses kò kàn gé díẹ̀ nínú tọ́lẹ́ká gbẹ̀ gbọ́ pólódodo ni ọ̀ já díẹ̀ bọ́lẹ̀ nínú sánmà kárì tó bá ti gbólé dòdò jẹmọ́ ẹ wò hàn ṣé lọ́jì kan bẹ lẹ́yìn lẹ́yìn àìnílà àkáì àìnílà àkáì kì í dẹ̀ ṣe tuntun báwọn kẹfìrí ṣe rí mi ń wò nílà àkáì ẹ wọ́n sọ fún anábìwá ayíṣà alẹ́ ìsàlátù wàsálà anábìwá jésù alẹ́ ìsàlátù wàsálà tó kọ̀ ayíṣà tó bá yẹ ká gbẹ gbọ́ wípé lódodo ní ọ ànábì Ọlọ́run ní ọ sọ fọnà ọba rẹ kó sọ tébù tábìlì kó sọ kalẹ̀ fún ọ láti fẹmọ wọn gbà o kì í ṣe ordinary table tébù tí yóò tún gbóúnjẹ dání bó ṣe kèlè ní àbúlà yóò wà ń bẹ ìrẹsì oúnjẹ tá a máa ń jẹ láwùjọ wa yóò ní àti tá a mú yóò wà bẹ́ẹ̀ tá a sì máa wò báyìí pé ah ah olóhùn bọ̀ yìí tí ó sì nílẹ̀ gbìyì tá a sì bó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá kò sí ẹ̀ka ìgbẹ́ni eléyìí tí tábìlì bá gbé tó bá wá láti sánà kí ni tẹ́lẹ̀yìn eléyìí túmọ̀ sí sọ́lọ́ wọn lè ṣe é ni tí kò lè ṣe é ni ó lè ṣe é òun ló dá yín ló dá sánà ló dá gbogbo nǹkan tábìlì lọ́nà náà tọ̀ tó bá tẹ̀ wá sóúnjẹ kalẹ̀ náà nìyí tẹ́ bá dé tẹ́ bá yóò jù bẹ́ẹ̀ ìgbẹ́ náà lẹ́yà kẹ́ ẹ̀ fìyà só kẹ́ ẹ jẹ kẹ́ ẹ mú kẹ́ ẹ yìnbọn dí ẹ náà kù lọ́jìkì wo ló wà nílé yìí àìpé orí nìyẹn àwọn ìjọ Musa wọ́n ní ìwọ Musa ìbẹ́kàgbẹ́ ẹ̀gbọ́ ìbẹ́kàgbẹ́ ẹ̀gbọ́ sọfọ́ lọ́ọ̀ rẹ̀ afẹ́rí ẹ̀dá kan àbẹ̀lọ́ ọ̀gọ́lọ́ ọmọ ṣe wá ń kéèké kèsì rí òun tó dáa fún bẹ́ẹ̀ ni tí ò dáa fún wọn náà máa ń lé tó bá ti di ọ̀rọ̀ àlòkè yáàmù látàrí wọn kúrú ẹran ẹlẹ́dẹ̀ ajá ẹ ayan lẹ́yìn wọ́n gbọ́n wọ́n gbọ́n ju kèsì rí lọ wọ́n gbọ́n ju kèsì rí lọ ẹ̀gbọ́n àwọn ni àyíká àwọn ọlọ́gbọ́n tó ń bọ́ ṣe rí náà àá ní tó gbọ́n ju kèsì rí lọ. tó bá yẹ pé agbára ọlọ́run la fẹ́ mọ̀ ni bó ṣe tó àá níbo ló wò tó rà mí ọlọ́run tó rà mí agbára ọlọ́run tó bá wọra rẹ tó ní tó lè wù mọ́ láyé àfárá rẹ ó mọ̀ rí agbára ọlọ́run lára rẹ yẹ tó wára rẹ kó o sì bẹ̀ máa gbára ọlọ́run òwò sọ́nà bọ́lá ti tẹ́ rẹ́rẹ́rẹ́ tí ń rọrùn tí ń rọ òjò tí ń rọ òṣùpá kó o sì bẹ̀ máa gbára ọlọ́run òòjọ́ tọ́bí land bridge ẹ tó wọ̀tún wòsì ó ní ee omi ilé dàbí èèpẹ̀ kó tibẹ̀ máa gbára ọlọ́run kápá ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan mèremère àwọn àmì ńláńláńláńláńlá rábìtì rábìtì tátàrà ẹ̀ mọ àwọn agbára ọlọ́run àwọn ìkápá eléyìí ò tó oúnjẹ àfikún jẹ gbọ́lẹ̀ láti ibẹ̀ náà lẹ́mọ̀ gbọ́ lẹ́nu àwọn aláìní kan ṣe náà àbá tẹ bá fẹ́ kí mi ṣe súnà nísìnyí tẹ bá fẹ́ kí n ṣe súnà pé kí n mọ tẹ̀lé ànábì àkókò bá gbọ́dọ̀ tí màá gbowó sáwọ́dí náà gbólóhùn ní gbólóhùn ìṣesí àwọn kẹfìrí ni àbá wọ́n fẹ́ kí n máa kírun déédéé kí n máa kírun wákàtí mára àmì wọ́n fẹ́ kí n máa kírun wákàtí mára àmì ẹ promise mi pé ẹ mọ̀ fún mi one thousand kò dé sí ọdún o gbádùn mi ọmọ fún one thousand kó lè bá lè máa kí lù má kì í ọ̀hán má kì í nígbò náà ni láìpẹ́ ṣe ó fàáyé lẹ̀ àìtí rẹ̀ ó rì ìlànà ni ah ó dẹ̀ gbígbé náà sọ̀rọ̀ mọ́lẹ̀ o ó bẹ́ẹ̀ fi ṣe ẹ̀yẹ́ ni o aláìdí làákàyè ó dẹ̀ fi ṣe sọ̀rọ̀ mọ́lẹ̀ o àwọn ah kí ló lè sọ̀rọ̀ mọ́lẹ̀ ah ah ẹ ju ìdánilẹ́gbẹ̀wò sáré fún mi ẹ mọ̀ gbọ́lé lẹ́nu àwọn àfáà lè ké tí wọ́n fẹ́ kàn sí wọ́n fẹ́ súnà ànábì pamọ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n á fi àwọn ọmọ wọn kí ó mi tó ṣe súnà báwọn àfáà mi tó ṣe súnà tó ń pòfin ọlọ́run ọba mọ́ wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ àtàwọn kí ni ọ̀tà nígbà tí mo ilẹ̀ àmọ́ ẹ bá mi wá bí ẹgbẹ́ gbowó wọn lè má fún wọn lọ́wọ́ oorun gbọ̀n owó oorun gbọ̀n náà fún wọn owó bàdí ni mo lọ́ fi gbowó oorun gbọ̀n ta ló fún wọn lọ́wọ́ oorun gbọ̀n ìyẹn tó nù gbọ́nlẹ̀ ọlọ́run ní àfihàn là ń filẹ̀ ṣé wọn mo lọ́jọ́ wá fún ọ lówó orun gbọ̀n ẹ̀rí báyìí ní dáwọ́lẹ́ kí ènìyàn kì í tún gbọ́nlẹ̀ gbọ́yé sílẹ̀ yìí ah, àwọn afọ́nwá yìí kaná òdi wọn tí wọn ní wúyàn ẹ̀ tẹ̀mọ̀ wọn àti ìdú rẹ̀ fún wa ní ìgbẹ́ni ah, ah. ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ìjọ ṣùwáìbù ló ń sọ hmm. àwọn ìjọ Musa àwọn pé kèfèrí wọn àwọn kèfèrí kùrẹ́sì kánú wà nábì tó fẹ́ ká gbẹ̀bọ káàbà gbẹ̀gbọ́ sọ́fọ́ ọlọ́wọ́n bá rẹ̀ ṣòro pátá rẹ̀ nínú ìkó pín sí méjì kájú tó lè gbẹ̀gbọ́ láti mọ̀ pé áá ọlọ́run ló ń rìn olóògbé òṣùpá mi ni ó pín méjì àwọn ọ̀rọ̀ jáde jáde kí lẹ béèrè lọ́lọ́run lè ṣe kò sí àmọ́ ẹ àìkọ́ndíṣọ̀n ọlọ́run láti lè pòfin ọlọ́run mọ́ àìgbọ́dọ̀ wọn bá gbé mọ́jẹ̀mú tó ìwọ lọ tó bá ti ṣe báyìí fún mi bí náà ṣe báyìí fún wọn a òbílẹ̀ èdèyàn ni wọ́n ṣe báwọn aláìní kan ṣe nu aláìní làákàyè aláìní ròrí ni wọ́n ń bọ́ lọ́hùn lò bẹ́ẹ̀ ìwọ lọ́n ṣe fún mi bí náà ṣe fún ọ a owó náà ti ṣe fún wa nígbèésí ayé wa kò sí tá a lè fi tá a lè fi rọ́pò rẹ tá a lè fi bíi tó tí ó kó ọpẹ́ rẹ̀ kan kò sí kò sí ó tún máa ní ìgbà tí fún mi ṣe fún mi tí máa lè pàṣẹ sáàmù ah olúwa mi ìmú one thousand ìfira ìfira kan ìfiri sàrà ìfira yọ àbí mọ́tà tọ́mọ́tàbà máa rà náà nù ìyọ àti mọ́tà náà nù. ògbélé ìwà ìwà jákujàku ni kì í ṣe wá ẹni ọlọ́run kì í ṣe èèyàn dáadáa kì í ṣe ọmọlúwàbí. qala rabbi a'lamu bima ta'malun. anájọba ṣùgbọ́n ayé ìgbàlẹ́ ìsọláàtì kò sẹ́lẹ̀ ó ní ẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀sọ́ yìí ẹni tọ́lọ́run kí n sọ fọ́lọ́run kó ya apá kan nínú sọ́mà kó yà bọ́lẹ̀ ah, ọlọ́run mọ bẹ́ẹ̀ ọlọ́run mọ ó nímọ̀ nípa ń tẹ̀ ìjọ ìtẹ̀ gan lọ gbọ́dọ̀ ṣe rí rè torí pé àwọn kékeré tí wọ́n mọ̀ sọ pé ìsìnfọ́lọ̀ kò ṣe báyìí tí wọ́n fi lè ṣe bẹ́ẹ̀ á gbàgbọ́ á gbàgbọ́ yóò dodo ní ọ á tẹ̀lé ọ gbọ́dọ̀ ni o ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ pé òní òpùrọ́ ni wọ́n òpùrọ́ ọlọ́run ẹ̀bí tára bá ti sáàtù wà ṣàpàlẹ̀ pàmà pọ̀ ìyàrá ayé tán yóò rí dùn ìnà á mọ̀tẹ́nu àwọn tó ní kànáà bíi tó ṣe fọ́lọ̀ sọ́nà tó kí méjì ọlọ́ni ẹ̀ fún ọlọ́run bá pín sí méjì náà nìyí iná wọn ó pè wọn nígbà gbọ́ gbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run pín méjì kí náà sọ áá mọ́nà ó mọ̀ gúdù gan níbi iná o ìbẹ́ẹ̀ lẹ́ni kó pín sí méjì ká ẹni balẹ̀ ìgbàgbọ́ ọlọ́run wá pín méjì ẹ ẹ̀gbọ́n má gbàgbọ́ mọ́ ẹ bá gbọ́ di òpìdán lèsì kẹfìrí nù ọlọ́run mọ̀ wọ́n dáadáa torí ẹ gbogbo èèyàn tó ń dá wà ẹ má máa ṣe ìṣe pé dandan dandan ẹ gbọ́dọ̀ tẹ́ kékeré lọ́rùn kẹ́ lè bá a lè rí wọn fà nínú ẹ̀sìn rárá. Adéga máa ń pe kékeré kékeré náà tó máa ń pe ní àwọn ilé ìtẹ́lẹ́sìn mọ̀ ẹ̀fẹ́ tẹ́ wọn lọ́rùn kẹ́ lè bá a lè rí wọn fà. Ìyẹn tó tóbi ju jáì ń béèrè lọ àwọn kékeré tàná béèrè ẹ̀ lọ́wọ́ àwọn ànágbé ọlọ́run síbẹ̀síbẹ̀ irọ́ náà ni. Wọ́n àtòrí ẹ̀gbọ́n ànágbé ọlọ́run lómi òdòdó. فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم síbẹ̀síbẹ̀ tí wọ́n béèrè ọlọ́run tó wá nígbà ọlọ́run tó wá fún wọn gbọ́ wọ́n tún pe ànábì ọlọ́run nírọ́ wọ́n tún pè lókùrọ̀ náà nítorí tó tí wọ́n béèrè ọlọ́run fún wọn wọ́n pè wọ́n nírọ́ wọn gbádùn ọlọ́run fi rán wọn ọlọ́run nítọ́ فأخذهم عذاب يوم الظلة ìkẹ̀rọ ti gbáwájú ìkéde ti gbáwájú ìkọ̀fúnni ìfúnni ìfi ìmọ̀mọ́ ní gbogbo lè ti gbáwájú sílẹ̀sílẹ̀ ẹ̀ juwọ́lẹ̀ jama nítorọ̀ ọ̀hún tí ó kó ìyà fún wọn ní déédéé oorun oorun tó le tó le tó ní atẹ́gùn tó gbóná ọlọ́run dàbò mọ́ yàmẹ̀ dùmlà wọ́n máa ń pè ní yàmẹ̀ dùmlà torí pé níbi <laughs> tí ìnira dé fún wọn wọ́n lọ sábẹ́ igi láti wá ẹni láti wá ìdẹ̀kùn fúnra wọn. ó ní pé ọlọ́run bí àjọ oníjọ́ wo a níbi ìlágbára rẹ gbé <laughs> ìgbé ọlọ́run ṣé tó bá wá monday náà ní ṣé kò ní ràn án nìyí àbí tó bá wá ní anytime àbẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó bá fi àjẹwà jẹ náà ọlọ́run fara ni wọ́n ọlọ́run ìnà òkèèna àgbàbà yọmi àmì ọlọ́run ní ìyà ọjọ́ náà á ah, ah, ah, ìyà ọjọ́ tó le ìyà má lè gbàgbé ni wọ́n náà fi jẹ ìjẹ́ ṣọ́wájú látara atẹ́gùn tó gbóná àti oòrùn tó le tó ní agbára ọlọ́run fi fìyà rẹ̀ jẹun iná fi dáríkàlà ááyá wọ́n lọ́ọ́ ń tọ́ sẹ́yìn mọ̀mí ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ara yín tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ àtúbọ̀tán wọ́n lọ́ọ́ ní ìtàn aṣọ àìsí yìí ó ń bẹ fún yín àmì òye ń bẹ fún yín o wàmà kẹ́nà àkísàrò mọ́kùnrin ni kò dẹ̀ dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ń tara eléyìí tí wọ́n tún nígbàgbọ́ bá a ṣe ń wí náà ẹ ẹ àwọn tó ṣe o ọ̀gbìngbè oṣù àgbìyàn tí ó ṣojú ẹ̀ tí ó ṣojú ẹ̀ tí ó wà ń bẹ̀ ẹ́ tí ó ṣojú ẹ̀ tí ó wà ń bẹ̀ ẹ̀ ìdájọ́ ni ó bá kú nù ẹlòmíì ní tí ó fi dágbére kúrò láyé nìyẹn tí ó ṣojú ẹ̀ tí ó wà ń bẹ̀ lónìí tí ó ti kú rí ni ṣàyẹ̀ṣẹ̀ dáàlì kí a mọ̀ rí ni ìtẹ́lẹ̀ mi ò bá kún nù. kódà lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn èyí nígbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́ torí ẹ̀ wọ́n tó bá ní kàn ṣe má gbàtàn jẹ́ pé lágbájá ò gbà tàmẹ̀dùn ò gbà lágbájá takò tàmẹ̀dùn gbàdánù ò kàn wọ́ bẹ́ẹ̀ ni olómọye sáré iná kólókálá arábìnrin oníkálukú yóò máa rìn yóò máa rìn lórí ọ̀nà tọ́lọ́ ń bà fún lọ́nà ńlá fáwọn nù wọn lọ́nà bá là pé kálukú yóò ṣòro lọ́rùn ìdọ́nà bá ti pèrè ẹni ìwọ yìí iná ló wọ̀ já nẹ́mà ni mo dá fún ọ ọlọ́run iṣẹ́ ẹ̀mẹ́ ló rọ̀ lọ́rùn ẹni náà bá ti dá àjẹ́nà fún iṣẹ́ àjẹ́nà fún níṣe rẹ̀ kó lé tó kò ní nira fún. wà iná ọba kẹlẹ wọn náà bí ìzòrò náà ṣe ọlọ́run ló wọn náà bá a máa fi ọ̀hánà ọba alágbèéga ni ọba olùborí ọlọ́run ìkan ẹnìkan bọ́lá jagun kó borí ọlọ́run ọba tó lékè gbogbo ọ̀tá ni alaziz oní ẹ̀mí ọba àgbéga ni ọba tó lékè ni arrohim ọba aláàánú ọba oníkẹ́ oní ẹ̀mí ọlọ́run ọba ó ṣàlékún ní. وصوفيون وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم دلوقتي نعم وعليكم السلام ورحمة الله وبركاته. نعم. ti ṣọ̀yà ẹ̀ níwọ̀n tó ti lè fẹ́ àwọn ìdíjẹ́ tó ti mọ bẹ́ẹ̀ àmì tó lẹ́tọ̀ọ́ láti fi ọjọ́ orí ìṣẹ́. ìbéèrè wáyé nípa wọ́n tó fẹ́ korí bọ òṣèlú tó fẹ́ jẹ lórí látara òṣèlú tó ń bẹ́ǹtà tó wá ní tó wá ní òun lóun bá ti jó lórí òun lo òfin ọlọ́run oníṣólẹ́tọ̀ téèyàn bá jáde bẹ́ẹ̀ tó lóun lo òfin ọlọ́run ọ̀rọ̀ tó dáa ni ènìyàn tó sì dáa ni àmọ́ nínú tí ó jẹ́ àdámọ́ ìlànà òṣèlú tó wà ń ta tó bá mọ̀ pé kò lẹ́sìn ọlọ́run ọba ṣe oṣù yóò fi ọlọ́run pamọ́ o ò lè borí bọ̀ o ò lè borí bó ṣe lù olórí bá borí bó ṣe lù bó ṣe lọ kọ́ bẹ́ẹ̀ ni ó lè jáde bẹ́ẹ̀ níbo ló ti bẹ́ẹ̀ lò fún ọlọ́run àwọn tó fẹ́ gbé e níbẹ̀ torí pé òfin ìlú gan bẹ́ẹ̀ ńlẹ̀ gan tí wọ́n kàn gbọ́dọ̀ mọ́tẹ̀lẹ̀ sòwò bí yàrá jẹ́ onímọ̀ kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kó máa pèsè ọlọ́run náà àmọ́ lè yàn túmọ̀ sí pé àní rí àwọn mùsùlùmí kan tó máa ń lọ tó máa ń lọ tá a bá súnmọ́ wọn ká máa bá wọn sọ̀rọ̀ ká máa fi ìbẹ̀rù ọlọ́run tó wọn lọ́rùn ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run àwọn lè ṣe ti wà tipẹ́tipẹ́ so wọn mójú tó ara wọn ìjọba ní kápá láti lè mójútó nínú tí wọ́n forí bọ̀ mójútó èyí tún lè mójútó tọ̀ ó kò sùn ọlọ́run àmọ́ pé mo fẹ́ lọ lóko pé mo fẹ́ lọ mo fẹ́ lọ ṣe ṣẹ̀rí àwọn onífẹ́ lọ ṣe irọ́ ni irọ́ lélẹ́yìn ẹni tó ń torí kó ṣèlú pé wọn tí ó jẹ ń bẹ̀ yìí ní tí ó jẹ ní wọn kò jẹ bó ṣe jẹ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته